من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بإذن الله تعالى èmi ọjọ́ kọkàndínlógún oṣù kìíní ìyá two thousand and twenty three. ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ìkẹfà fourteen forty four lẹ́yìn ìjírá ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. adúgbò fún ọlọ́run. alhamdulillahi rabbil alamin. ọba tí gbogbo ọgbẹ́ tọ́ sí. alhamdulillah ọlọ́run ọba wa ti gbogbo ọpẹ́ ilẹ̀ ọba tí ò lẹ́tọ̀ọ́ ká dá ọpẹ́ fún nǹkan mí lẹ́yìn tiẹ̀ òun nìkan ṣúrú ṣúrú náà lọ́pẹ́ tọ́ sí Suratu Jamiu Movement Society of Nigeria àwa ní kìlómítà 42 ìbàdàn expressway ní mọ̀mí ibẹ̀ ni olúwa mi fi bàbá wa kalẹ̀ sí. Ṣé àṣẹ ọlọ́run? Masha Allah. Sùmọ́lá fi já ní ọmọ mi. Society of Nigeria. Àwa náà jáde pẹ̀lú àṣẹ ọba tó ní wá gbàngàn ni ó máa bá a sọ̀rọ̀ láti mú òbí òfin àgbà olúwa ní bí wọn ìdè ní ilé wá sí bàbá òsìwò àkọsẹ̀jáyé torí ìdílé kìrìsẹ́rì náà ti jáde ṣùgbọ́n ní ìlànà kìrìsẹ́rì tán wà wọ́n mọ̀ nípa báyìí ìwé ìgbẹ́dára fún ànábì Musa wọ́n wá rí pé àwọn òfin àti ìdájọ́ tí ń bẹ nínú àlùkùrá ara ìlú òfin tàoríta ní ẹ̀bá ìlú àwọn ìdájọ́ àtòfin inú rẹ̀ àwọn ẹlẹ́sìn ìsìláàmù là ń lò àwọn òlò eléyìí ló ṣokùnfà tí bàbá wa fi jáde láti lọ kọ́ ẹ̀kọ́ àlùkùránì ìgbà tó wà á lọ ìsàlẹ̀ ìkúnyà lọ lọ́dọ̀ bàbá wa lára rọ̀ aláàjì sùmẹ́rù àbíoyè rọ́nílẹ́wà nù bàbá yìí náà lọ bá pé àwọn fẹ́ẹ́ láti darapọ̀ mọ́ Islam òfin táwọn rí ìtọ́ka sí rẹ̀ nínú gbígbórí ọwọ́ àwọn àwọn òdò àwọn ẹlẹ́sìn Islam náà lò àwọn náà ń ṣe níṣẹ́ bàbá wa ní ọmọ ìlú ní ẹ́ àwọn ọmọ ìlú lòrú láwọn níbo làwọn èèyàn rẹ̀ wà á nígboro ìkó ń bí bàbá ní wọ́n bá mú ọ dúró síbi tán bá mọ̀ wọ́n padà wá mú ọ. àwọn ẹlẹ́yẹ kan ní Ìbàdàn àwọn mú ọ lọ́bẹ̀ lópin ìgbà tó ti gbà fún Islam. tó lọ bẹ̀rẹ̀ mà nípa ẹ̀kọ́ tó jẹ́ tọ́lọ̀. àwọn bàbá wa lọ sí amúlẹ́gùn. ọ̀rọ̀ bí ẹ wáyé lọ́dọ̀ bàbá wa abdulsalam bandili rọ́bí ẹgbẹ́ ọ̀rẹ́ ibẹ̀ ni bàbá wà ibẹ̀ ni bàbá ti ń kẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ ẹ̀kọ́ ọ̀tọ́lọ́run ti ṣe kùránì fún ọdún mẹ́rìndínlógún gbàgbó gbàtúráyá bàbá nílẹ̀ náà wá máa lọ ọtí mọ̀ nípa ẹ̀kọ́ àlùkùránì wà lọ dáàtì ẹ̀ sílẹ̀. eléyìí sí àfihàn tó bàbá wa òun àkọsẹ̀jáde. kírísítẹ́nì máa ń tán pè lábẹ́rẹ́ sáyé kí náà ń pè bẹ́ẹ̀. àwọn ọmọ ológun àwọn ọmọ eléré ilẹ̀ àwọn ọmọ olóṣùnkù àwọn náà máa ń lo àkọsẹ̀jáde báyìí ni bàbá bẹ̀rẹ̀ látọwọ́ ọlọ́run a bẹ̀rẹ̀ ìwàásù wọn a ní sọ̀rọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n wá jẹ́ olùdásílẹ̀ sùmọ́wátù jáàmì mọ́mí society of Nigeria adékúnlẹ̀ náà wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nàmbà tààtì ògúngbè street onáfíńgbè wọn ní àbá ògúngbè àbá ògúngbè orúkọ bàbá tiwa kìí ṣe ògúngbè àdúgbò ibi tí wọ́n ń gbé ògúnà gbogbo ibi tá wà lápè lógúngbè gbàgbẹ́gbà ìjọ yìí sílẹ̀ látọwọ́ wọn ń fi kùránì kọ́ wọn láàárọ̀ wọ́n ń bí àlùkùránì ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kọ́ wọn lẹ́sàn-án àtàlẹ́ báyìí náà wá ń wá lẹ́yìn ọkọ̀ pé èjì láti máa wá gbọ́ ẹ̀rọ ọba tó ń lè wọ́n. bàbá wa rí i pé èrò ń pọ̀ ààyè ibi tá wà ní ọkọ̀ ya ní ògúngbèsù nàmbà táàtì kò gbà wọ́n mọ́. báyìí bàbá wá sí kìlómítà forty three Ìbàdàn expressway ní màwí ibẹ̀ ìwọ àdúrà ni wọ́n gbélẹ̀ sí ká máa fi òdodo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn àti ààyè. báyìí bàbá wa ń bẹ̀ èmi kálukú ń wá láti wá gbẹ̀sìn ṣùgbọ́n ẹ lè mọ̀ ẹni tí ó jẹ́ ọ̀tá òjíṣẹ́ ẹ lè mọ̀ ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ òjíṣẹ́ ẹ lè mọ̀ ẹ jẹ́ kí gbogbo wa ó lọ mọ̀ kí òjíṣẹ́ ní àkọlé tiẹ̀ inna kulla shay'in ọ̀dà ìlọ́rùn ìrọ̀lẹ́ ọlọ́run ní gbogbo tí mo dá pátá ló ní àkọlé tiẹ̀ lórí lábẹ́ ìrọ̀lọ́ gbogbo jẹ́ ń bá ń sọ lónìí sí bàbá yìí ẹ̀sìn rere torí ẹnìkan ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí kò mọ tẹ́lẹ̀ lẹ́sìn kẹrẹ tó débi gbàtẹ́ débílẹ̀ dẹ́sìmà kùránì sọ̀rọ̀ ó láwọn kan ń bẹnú àwọn ẹ̀lẹ́ èèyàn wọ́n fi ìkẹtọ́ náà wọn ní ẹ̀sìn gbàtẹ́ ń gbọ́ wá sí ìkẹtọ́ náà bẹ̀rẹ̀ wọn níta àwọn ń gbọ́ wá sí wá sí ọ̀rọ̀ lọ́nà tá ń gbọ́ ó wá mú kí ẹ̀rọ ọlọ́run ó bà wọ́n wọ́n bẹ ní ẹ̀sìn pẹ̀lú ìtọ́jú ọlọ́run náà ọwọ́ wọn. ṣùgbọ́n nígbà náà kọ wọn lẹ́ni tí ó ní láà ah, ìtọ́jú ọlọ́run náà bá jáde padà. gbìyànjú wọ́n sọ̀rọ̀ òjíṣẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ìwé ọ̀rọ̀ òjíṣẹ́ ń mú ìdájọ́ wá bàyìí láàtì àlàyé ń jáde látẹ̀lú òjíṣẹ́ nínú kùránì ẹ̀mí àwọn tó gbé ìkọ̀kọ̀ náà wọn ní ẹ̀sìn ẹ̀mí wọn pọ̀ ọ́ mọ́gbówó èlé ẹ̀mí wọn ò bá wọn mọ́ṣẹ̀ṣìná ẹ̀mí wọn ò gbà má bá tẹ̀lé ní ṣe oúnjẹ ìgbélé wọn lára báyìí wọn fi ìkọ̀kọ̀ náà tó wọn ní ẹ̀sìn wọn gbé ìkọ̀kọ̀ náà wọn padà síta àwọn ni wọ́n wá dìde lófèé náà sọ̀rọ̀ ìjíṣẹ́ lọ́nà tí ò sún à lọ́nà tí ò dáa mani amila zoli ya fami nafsi wa mani aza aleya wa marabuga bi sọ̀rọ̀ àdèlùmí àbí ẹ̀fẹ́ nígbà lókun wọn lè ká máa sọ̀rọ̀ ọlọ́gbẹ́ni bá ṣiṣẹ́ orí ara rẹ̀ ni ẹni bá ti ṣe aburú orí ara rẹ̀ ni ẹ ẹ̀rọ ọlọ́run bá ti lè rán wá sórí ilẹ̀ rẹ̀ mi ò ní gbàgbọ́ sí láàyè mi ò ní ṣàbòsí bẹ́ẹ̀ kan tí bàbá wa bá ṣe é dá àwọn àmì ọlọ́run bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ wọn lónìí bẹ́ẹ̀ bá ṣe eré ẹ̀rù ìmọ̀ ọlọ́run ẹgbẹ́ tí ó bá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọlọ́run bẹ láàyè rẹ̀ kò kú bẹ́ẹ̀. Aburo ìlú àbàdàn láyé kalẹ̀ Tamim TV ọ̀ kìí ṣe lẹ́sùn ẹgbẹ́ sí ni ọ́ kí ló dé jẹ́ kí n mọ̀ mọ́sálásí tó kalẹ̀ kò lórúkọ Tamim TV lọ pé ilé ọba yìí sì jẹ́ ilé ẹ̀mí ṣe ní wáàsí alátakò ọ̀rọ̀ lọ já sí lórí ilẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀bí sí àlùsúnà àìṣà ìtọ́rùn yẹn tó bá jẹ́ àlùsúnà gidi ọ̀rọ̀ kúrò ní ẹrù kó wá jẹ́ pé ọ̀rọ̀ èèyàn lásánlásán lọ́ọ́ máa dì mọ́yà láti máa àwọn ẹ̀dá ọlọ́run lẹ́kọ̀ọ́ ọ̀fíìsì alùsùnà alùsà ìtọ́nù ni ọ. ọ̀rọ̀ ayé mọ́sálásí tó ọlọ́run pọ̀ kalẹ̀ mọ́sálásí ọ̀tẹ̀ ni ni tó tó àwọn èèyàn láàyè láti máa mo sọ fún ẹ bọ́ọ̀ ń bọ̀ à ń bọ̀ nílẹ̀ ọ̀rẹ́ kò dí sọmọ bọ́ọ̀ fi ṣe ẹ̀sùn ní èjì mo ní nísìnyí. máa pàmì sábẹ̀rẹ̀ káwà ìjọba ìṣòro aládà ṣòro láti dá ìrùmú rẹ̀ society of Nigeria bàbá àtiwá òkú wa sí tó bá jẹ́ bọ́ ṣe sọ́ọ̀lì káwà bọ́ túmọ̀ Yorùbá pé bàbá wọn àjàlá bá adé yẹn ní agbórí òkú ó kó wọn sí náà sọ ọ̀rọ̀ tó ọsọ ọ̀rọ̀ gidi ó kó wa sì mà àmọ́ lórí kùránì la dúró ó wá túmọ̀ sí pé a máa ń kan ní lẹ́yìn kùránì ọ̀nà tó kó wa sì náà nù ọ̀rọ̀ tẹ̀lé pé àwọn ọmọ wọn lórí kùránì la dúró ìyá méjì ká máa fi hàn ọ́ nígbà tó ní ọ̀rọ̀ wà láàrin èmi àti rẹ ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tó kọjá lọ on the eight six year two thousand and twenty two ọ̀pọ̀ ìkan nínú ọmọ àjọ mi ọdún láǹfààní sí ẹni láǹfààní láti bá ọ̀lú bá sọ̀rọ̀ mo láǹfààní wà fún ọ àwọn àlù wákàtí kan àti méjì ìṣẹ́jú ọjọ́ ọjọ́ béèrè ìbéèrè ogún ẹ máa bẹ̀rù ẹni tí ẹ̀ ń bá a dá sétò yìí ẹ má bínú pa apẹ́ ìdíwọ́ ráńpẹ́ kan la rí òun ni ò jẹ́ kí ayé àdéhùn pé bí ò bá síná ààrẹ ọ̀rọ̀ sọ nítorí dèrò tán èmi làwọn ń sọ̀rọ̀ ọ̀bí léèrè pé ṣé àdìsí ní àkùráyìn nìkan ilẹ̀ yìí ń lò ẹ̀rí àdìsí ànábì mo ní bẹ́ẹ̀ ni pọ́ǹtì wa náà nù ọ̀rọ̀ wa pọ̀ lórí ẹ̀ mi ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí kéṣẹ́ẹ̀tì yẹn ń bẹ lọ́wọ́ tiẹ̀ kéṣẹ́ẹ̀tì yẹn ń bẹ lọ́wọ́ tiẹ̀ ọ̀wá ní ṣé bàbá wa nìkan ló gbé àgbórí kùránì tó fi jáde báwọn nìkan náà fi kùránì ṣẹ̀sìn wọn ò fi àdísì ọ̀rọ̀ nẹ́bí Muhammad mo wá ní bàbá wa nìkan náà gbé torí kùránì kàlámù ìlàhà ọ̀rọ̀ ọlọ́ni kìí sọ̀rọ̀ ọlọ́run wá gba ẹ̀dá kan láàyè kó sọ nǹkan míì lẹ́yìn kùránì láti máa fi kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ èṣù ìrírí àti ìrírí àti àdìọ́kàn tìrẹ àbúrò yìí máa ní káyọ̀nù láyé kalẹ̀ ìlérí ti àti àjọ ọ̀nà ó yàtọ̀ sí kùránì ó yàtọ̀ gbogbogbò tàlímù tí fi bẹ́ẹ̀ máa ń gbẹ bẹ́ẹ̀ máa ń wù ú ẹ lérí ẹ̀kọ́ tọrọ ọba kọ́ńbẹ̀ kọjá ẹ̀kọ́ oṣù torí kò lu àyà kùránì kan láti fi ṣe wáàsí ọwọ́ mú ọ̀rọ̀ àwọn àgbàtọ́ ń pè wọ́n ìyẹn lọ́wọ́ mú wọlé. ọjọ́ ibi gbẹ́rù dídí ọ̀rọ̀ tá a fi ọ̀rọ̀ ọjọ́ ibi dàánù mọ́ ọjọ́ ibi ẹ̀mọ́ gbà ọmọ mi ẹgbẹ́ ìlú ayé àìsí tó lórí bàbá wa ò kéwú bàbá wa ò sì mọ̀ tó àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó kọ́ Surah Al-Qasas, chapter 28. Báyìí wo Zamu Yasamanona, 87. Ó ṣẹlẹ̀ lórí ayé àdẹ́bí Muhammad. Sallallahu alayhi wa Láti kó àwọn àdìrúmọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ lónìí. Ọ̀ọ́dún gbé wa kó lórí tó kú yẹ ọ̀. Ọmọ wa gbé wa lọ sórí àyíyí ọ̀rọ̀ tó lè jùmọ̀. Surah Al-Qasas. Quran chapter 28 من آية 87 verse 87 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين adúgbò ọlọ́ alhamdulillah ọba tí ó máa sọ̀rọ̀ sílẹ̀ ó máa lò ọlọ́run ọba wa tí ó máa sọ̀rọ̀ sílẹ̀ ó gbà kí kò sọ̀rọ̀ ní lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ lẹ́màá gbọ́ ọlọ́run wà láyà sí gúnnẹ́kà Ìrẹ́ ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Má jẹ́ kán ṣẹ́ ọ lérí. Má jẹ́ kán fà ọ́ padà sẹ́yìn. Allahu Akbar. An ayati Allahi. Kúrò lórí ọ̀rọ̀ tìlú ẹ̀rọ tí mo fi lè lọ. dá wa padà. Àbúrò ẹ̀ má. Ọ̀ ló ṣẹ́rí wa kúrò níbi ìta gbé ló pé Kùránì nìkan lẹ̀sìn. Ọ̀ ló dá wa padà kúrò lórí ẹ̀ wọ́dẹ́ yà zúdú nẹ́ka anyáyá ti lẹ́rù má jẹ́ ká ṣe olórí má jẹ́ ká dá ọba dà sẹ́yìn kúrò lórí ọ̀rọ̀ ọ̀ni ọ̀yìn ọlọ́ báyìí ìṣe òǹsílà ti ilẹ̀ ìkà lẹ́yìn ìgbà tí mo ti sọ kùránì kalẹ̀ fún ọ má jẹ́ kí ẹ ní ọ̀rọ̀ kan tó ṣe olórí kò ní ìdájọ́ ìlú àná rẹ̀ ìdájọ́ tó wà ní Kùránì òfin tó wà ní Kùránì àṣẹ tó wà ní Kùránì má jẹ́ ká ṣe ọdẹ ikú òun bẹ́ẹ̀ lóko ìgbà tí mo ti gbé òfin lórí ẹ lọ́wọ́ wájú ìlà rọ́bìkà máa pe àwọn èèyàn lọ sójú ọ̀nà olúwa ìní olúwa ọba ìní rẹ ojú ọ̀nà mi ni ọ máa pe àwọn èèyàn sí i àbúrò yìí máa pènyàn sójú ọ̀nà ìlú ọba rẹ̀ ọ̀hún pè wọ́n sójú ọ̀nà ìmáàmù màdìkí ọ̀hún pè wọ́n sójú ọ̀nà ìmáàmù àgbàdì àbú àníbá àti ìmáàmù ṣàfi ojú ọ̀nà wọn lọ ń pe àwọn èèyàn sí ọ̀kọ̀jú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ lẹ̀ sọgbẹ́gbẹ́ rẹ̀ wọ́n ní ìlà ọ̀bìkà àlẹ́mú muhammad dára rẹ̀. sallallahu alayhi wa sallam. máa pe àwọn èèyàn bẹ̀sẹ̀ bí ọ̀nà olú ọba rẹ̀. ìdájọ́ olú ọba rẹ̀ ni ọ máa fi hàn wá. àṣẹ olú ọba rẹ̀ ni ọ máa fi hàn wá. nítorí ọba rẹ̀ fẹ́ jẹ́ oyé wọn. nítorí ọba rẹ̀ òjò jẹ́ tó wọn. àbúrò ẹ̀ máa má pé èèyàn lọ síbi ọ̀rọ̀ èèyàn láti máa fi ṣẹ̀sìn. má pe àwọn ẹ̀dá ọlọ́run ìwọ́n gbọ́dọ̀ ń bọ́ wọn wọ ọmọ jíjẹ ẹ̀rọ tó ń gbà jẹ gbà kò yí ọ má pè wọ́n sí ìyàn ìmọ̀ adarí ẹ̀ wọn lọ sí ibi ìgbàgbọ́ ìmọ̀mọ́ màlùkì ọ̀pọ̀ wọn sí ìyàn lọ sí lọ́wọ́ torí wọn gbọ́ngàn ìlẹ́sìn lọ́wọ́ tá a lè wù tó o bá lẹ́sìn ni ọ̀rọ̀ tí wọ́n torí Kùránì sọ̀rọ̀ nínú síláàtì Israel ó ní wàlátà kíìbù máa láìsà látàrí ẹlẹ́mà ó lọ́rọ̀ tó ọ̀bá ń ma àmàdájú rẹ̀ má dúró dandanda lórí rẹ̀ àbúrò ìmọ̀ ọ̀fíkàyà sẹ́lẹ̀ ìwájú ọlọ́wọ́ ààrẹ tó ní ọ́ àwọn ọ̀fíìsẹ́ lẹ́sìn ọ̀gbẹ́ni tí ó máa pọ̀tàn ọ̀gbẹ́ni tí ó máa da ìṣèlú àtakò náà lọ wá fún kò lè má rí bẹ́ẹ̀ fún ọ njẹ ìjọ orí bẹ́ẹ̀ fún ẹni pé ètò tàbí ìtọ́ dálẹ̀ owó náà ń pa ń di ẹ̀ owó náà ń rí di ẹ̀ ọ̀wá ìkí àrìkí àmọ́ owó náà ń wá ọ̀rọ̀ rí tó ọba wá rí sá ọ̀wá kó padà sáré kìí àmọ́ kọ́ fi bí àgbà ara rẹ̀ wá ní ọlọ́run. sọ ti gbọ́ wàdìrú ila rabbika máa pe àwọn èèyàn lọ sójú ọ̀nà olú ọba rẹ̀ àbúrò yìí mọ́ má pè wọ́n lọ sójú ọ̀nà ìmáàmù màlìkí mọ́ yọ̀bọ̀rọ̀ pọ̀ wọn yọ̀bọ̀rọ̀ ọmọ àlámọ̀ yọ̀rọ̀ wọn àlàájà tó ń bẹ lára wọn yọ̀bọ̀rọ̀ ọdẹ kí ló ń fi ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ ìmáàmù màlìkí àǹbàdé àbúrò àdé bá ṣẹ̀ yìí kí ló ti bọ̀ wọn lọ́rùn fún èsì ọwọ́ alẹ́gbẹ̀ yóò rọrùn fún ọ láti kí bọ́ ṣùgbọ́n àbújá ní ìrọ̀rùn rárá kò ní rọrùn torí orí àpáta wà dúró ní mo sọ fún ọ lórí yóò wà yóò gún lẹ́sẹ̀ òkè àpáta ní kùránì mo ní bá rọ̀lù wàhálà ni bó bá rọ̀lù sọmọ tó ti dáhùn sí ọ̀rọ̀ tó béèrè nípa rẹ̀ lórí ọ̀rọ̀ tó nípa rẹ̀ ẹgbẹ́ sáré gbogbo wàlàtàkùnánà nínú àlẹ́ ló ṣeré kéèna ọlọ́ni má jẹ́ ẹnìkan má ṣe máa bẹ lẹ́ni tí yóò máa ta nǹkan ní pọ̀pọ̀ ọlọ́run sọ nínú ṣùgbọ́n àbúrò ọtí pàǹkà ní wa ọtí pàǹkà ní pọ̀ mọ́. tí ẹ burú ju taláwo lọ tí ẹ burú ju tẹlẹbọ lọ àwa tí ń gbọ́ Ọ̀ṣun Òṣogbo tí ẹ burú ju tiwọn lọ ọ̀rẹ́ ní báwo nǹkan ní ìtọ́ papọ̀ mọ́nà làbíìsì tó ń pe àwọn èèyàn sí pé ká máa bọ̀ ká lọ ọ̀rọ̀ náà àlùbáàmì kúrò ọkàn wa ìdájọ́ bá wa mú wá lórí àdìsí ọwọ́ rẹ̀ ó ọlẹ́ni tí ò bá tẹ̀lé ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tí ò bá tẹ̀lé kanú wọn ó sì nà á wọ́n á jẹ́ léèrè pé ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn ọlọ́wọ́ ìdájọ́ gbèjì mi tóbi dájúdájú tí ò bá tẹ̀lé ọ̀rọ̀ rẹ ọní mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbàgbọ́ ìdájọ́ mi wà tí ó wáyé látọ̀dọ̀ ìmáàmù màlìkí yóò yapa títí àǹbàní ìdájọ́ mi wà látọ̀dọ̀ àǹbàní yóò yapa títí ṣàfi tí ṣàfi yóò yapa títí àbú ànífà mo wá ní sọ́dọ̀gbọ́n ní kùránì ní ìdájọ́ wọn yapa síra wọn ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí àwa òwò owó ń bẹ̀ tàbí mo ti fi èmi fi ètò tiẹ̀ lówó bí ó sì rí wọn bó bá rí i tán tó bá fi wọn náà ṣe ní bá ń láyé jámà kókó láyé tàbí ọlọ́run ọba rẹ̀. èyí ò dúró bẹ́ẹ̀ mo ti sọ fún ọ ẹlẹ́bàá ń wo síwájú mọ̀jáde-là áyà kẹfà mọ̀jáde-là kẹfà kọ́ni màkọ́ ti rẹ́nu kùránì ọ̀rọ̀ tá ń gbé wá bá ọ tí ò ṣojú rẹ lọ́wọ́ máa ń bá rẹ̀ ọwọ́ agbè sáyé ká máa gbọ́ ẹ̀fẹ́ ọ̀rẹ́ ìfọ́ yìí ń bẹ̀ ọ̀bẹ yìí pé yàrá mi torí ń di ìmọ̀ràn tí kò ráàlì fún ọ̀ọ́dẹ́ ọjọ́ ni má dúró lórí ọ̀rọ̀ tó o bá máa àmàdájú lórí rẹ̀ má dúró dandandan lórí rẹ̀ lórí tó wá sọ fún ọ̀sìn dúró dandandan lórí rẹ̀ lọ́wọ́ á sáyé tó táyé máa gbọ́ ọ̀ ṣé wọn bá ṣe ìdájọ́ ni. Suratul Mujadila. Kìlọ̀lọ́ mi. Quran chapter fifty eight. Min mm-hmm. ayah seven verse seven. Alam tara anna Allaha. Ya'lamu ma fi. Alam tara. Ọlọ́run ìyá Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ òye ni. Ọ̀rọ̀ ríran ni tẹ ojú rẹ̀ lẹ̀ fi wòye ọ̀rọ̀ bí ṣe lọ. Annàláhà tó dájúdájú ọlọ́run ọba. Yára mo máa fi sàmá wá sí. ti mọ̀jẹ́gbẹ́gbà tọ́lá tó tó ń tàbí bá gbé ọ̀rọ̀ kan wá bá ọ ó jẹ́ ọ̀rọ̀ tí asọ́gbà kò lẹ̀ ó jẹ́rọ̀ chapter forty nine tó bá gbé ọ̀rọ̀ kan wá bá ọ ibẹ̀ ni mo fẹ́ lọ. Oya. Ya ayé wà lẹ́dí. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بالنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. ẹ máa gbọ́ ibi tí àbúrò ẹ má ti fẹsẹ̀ kọ́ ibi tó ti fàyà ṣẹlẹ̀ nu bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí tó bíi tó fi ń hùwà bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́sìn kì í ṣe alìsúnà gidi alìṣà ìtọ́rùn ni alìsúnà kan ò ní gbọ́rọ̀ kó má ṣèwádìí lórí ẹ̀ kó tó gbé sí gbangba àta ṣùgbọ́n nígbà tó yẹ kó ṣe ẹlẹ́sìn òun jẹ́ alátakò ẹ̀sìn ìdààbò ìdáná ẹgbọ́n kí ni buhari yìí yá ayé àlàzí ilẹ̀ àmọ́nú. ẹgbẹ́ tọ́lọ̀ ti pẹlẹ̀ ó lẹ́yìn tí ọba jẹ́ olùgbàgbọ́ òdodo àbúrò ẹ̀ máa ṣe olùgbàgbọ́ kì í ṣe olùgbàgbọ́ òdodo kò gba kùránì gbọ́ lọ́rọ̀ ọlọ́run nígbàgbọ́ ọlọ́run kò sì gba ọlọ́run fúnra rẹ̀ tó gbòó lólóńgbò tó ti dé ń ta àwọn èèyàn kò gbà á gbọ́. ẹ̀wárí àtẹ́bí Muhammad já tí wọ́n ń berúkọ rẹ̀ ní jìbìtì kò dágbọ́ ọlọ́run lè jẹ́ ọba gba ọlọ́run ọba gbọ́ lóòótọ́ àti lóòótọ́ báyìí ọlọ́run àkún bìnà báyìí tábà gbé ìwé ọ̀rọ̀ kan wá bá ẹ wá bá ẹ̀rí mọ́wé vaasiku àwọn olójú méjì vaasiku àwọn àsìké ṣáájò vaasiku àwọn takọ̀ fọlọ́wọ́n ọba tọ́ba wá gbé ìwé ọ̀rọ̀ kan wá bá ìwọ ẹ̀yìn tẹ ẹgbẹ́ mú mèmí pé ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ bá ṣe gbé ọ̀rọ̀ wá bá wà fún ọ̀rùn mọ́. <laughs> fọ̀tàbẹ̀yẹ́mù fọ̀tàbẹ̀yẹ́mù ọlọ́ni ṣèwádìí ọ̀rọ̀ kọ́ ẹ pé mọ̀ ń tọ́sí lórí ẹ̀ ibi ìlọ́dúnta ya sọ́lẹ̀ àbúrò ẹ̀mọ́ orógùn rẹ̀ ò mọ iṣẹ́ kọ̀nù ọtí torí ara rẹ̀ tó ní gbóná wájú ọlọ́run fọ̀tàbẹ̀yẹ́mù ọ̀ ṣèwádìí ọ̀rọ̀ mi kọ́ ọ pé mo sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀ ṣèwádìí ọgbẹ́ ọ̀rọ̀ síta tó káwọn èèyàn máa gbọ́ ó wá rí bẹ́ẹ̀ ni o kò rí bẹ́ẹ̀ ni o kò kàn ọ́ látàrí owó tó wá ọ̀ọ́rọ̀ owó sẹ́ ẹ̀ àbọ̀wọ̀ ènìyàn náà ló ọgbẹ̀ yìí. àtúnṣe wàá fi ìyàjẹ́ sí òṣè bàbá tẹ̀lé sọ̀rọ̀ kan sọ fún ẹ̀dì ẹ̀rù ẹlẹ́rù má tiẹ̀ sọmọ bẹ́ẹ̀ni tiẹ̀ tó ọ̀dì kalẹ̀ ọ̀ọ́dẹ gbàgbé ọtí dèmí ìkókọ́ tó kú ìláyé ṣé bá ní bàbá wa ò kéwù ìwọ ní bàbá wa ò <laughs> bàbá àwọn ọmọ àwọn là ń nígbà láàrin wọn ní láti bí láti bí ìkórìíra ọmọnìkejì láti bí àti ṣọ́lọ́bì òdodo mára rẹ lọ́wọ́ ọkọ̀ ni ọlọ́ọ̀bà rẹ ń bẹ̀. pé àwọn gbogbo kan máa bọ̀dọ́ máa wá sọ dákẹ́ sọ kásẹ̀ gbogbo ẹ̀ kálẹ̀ sùlápò lè túká pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bù lè tú. iye àwọn tí ó dá wàhálà rẹ̀ sí sùmùlápù ọlọ́ọ̀bù fáwọn dáa lò. fàtòsíbírú àlámọ́ bàárí tún nà bí ní ìlà. ọlọ́run fàtòsíbírú àlámọ́ bàárí tún nà bí ní ìlà. kọ́mọ̀ wàá bẹni tí ó kábàámọ̀ lórí ìjọsìn lọ́wọ́lọ́wọ́ yìí. àbúrò ìmọ̀ tó máa kábàámọ̀ lórí ìjọsìn lọ́wọ́lọ́wọ́ yìí máa tẹ̀ra mọ́ máa pè wá jọjọ́ máa sọ̀rọ̀ sọ nígbà ń ní àbáwọ̀ ọkùnrin gbẹ̀gbẹ̀ torí ọ̀rọ̀ béèrè ọ̀ṣèwádìí ká máa bọ̀ wá ká máa wá sọ̀rọ̀ òjíṣẹ́ wọn àbá àwọn ká máa wá sọ̀bàjẹ́ rẹ̀ ṣé ó hàn sí ọ bẹ́ẹ̀ ṣé ọmọ bẹ́ẹ̀ ọgbà wọlé láti di pé kùránì nìkan lọ́lọ́ni abisẹ̀sìn kò fàdí ìṣègùn ìyẹnì kò rìra lọ́wọ́ wọ́n gbogbo ọ̀nà àbáyọ láti fi fi rọ́ọ̀rẹ́ rinlẹ̀ kó gbé akó lórí òdodo àwọn ẹ̀fẹ̀ àbúrò ìmọ̀ rẹ̀ ààrẹ ah, fi ọ́ ń bẹ̀ kùránì èmi àfi ọ́ lẹ̀ o tí ọjọ́ bí wọ́n jọba rẹ̀ mú ọmọ má jẹ́ ká sẹ́ ẹ lórí kó o lè ní òfin àti ìdájọ́ ọ̀gbìn tí mo gbé ní ẹ lọ́wọ́ ọ̀ọ́dún sẹ́sùn mọ̀láàtù lórí tọ́wọ́ tó sùn mọ̀láàtù ẹ̀sùn mọ̀láàtù jáàyè yìí ẹ̀ dẹ̀gbẹ̀rẹ̀ ni ọ́ àwọn ní jáàyè yìí àwọn tá a gbé lórí kùránì dáńtà kùránì èmi ò gbọ́ wà sí nínú tàìmíìlì tv tó wá lè ṣèyàn láǹfààní èmi ò gbọ́ ń bẹ̀. wọlé ni ó bá jáde ẹlẹ́sẹ̀ ló ń dá lóòótọ́ àmọ́ kò di kékeré ṣé nínú òyìnbó ń sọ báwọn àjọ ẹ̀rẹ́ yẹn sọ ọdẹ bí aláàrẹ àti ṣúra rẹ̀ wọ́n wá ní obrani ọwọ́ aka ìgbàgbé rẹ̀ lọ dáa ọwọ́ alẹ́ ni ó bá ti ṣe gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ ní ń dá lóòótọ́ àwọn kò di kèwé ṣé nínú kùránì kan lọ́wọ́ mọ̀ torí bàbá àti ìwà ẹ̀mọ kùránì rẹ̀ ṣé ọyẹ àyè kan táwọn ti sọ pé ẹ máa dẹ́ṣẹ̀ lókòrí yẹn ní yíyà bẹ́ẹ̀ bá fi wá tó ń lo bèrè lọ́wọ́ rẹ ní ìbọ̀rọ̀ wúlọ̀ mo ní ó dáa ní ìsìn mo ní nínú ọ̀rọ̀ rẹ tí mo gbọ́ nínú púrógámù ẹ̀tọ́ ṣe ẹlẹ́ni ó bá ṣe sìnà ẹni ó bá jáde ẹni ó bá mutí ẹni ó bá pààyàn bẹ́ẹ̀ ṣe ka lọ́nà pé ẹ̀ṣẹ̀ ni àwọn kò di kékeré mo wá ní jẹ́ ká mọ ìyàtọ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ àtẹnu tó mẹ́kèké ọwá ní ìtúsẹ̀lẹ̀ ń tẹ̀lé pé àlàyé wà ń bẹ ọ̀rọ̀ nìyẹn mo lálàyé wà ń bẹ ẹ̀ sábàyé tó wà ń bẹ ju ìdájọ́ ọkùnrin lọ ìwọ náà lọ sọ̀rọ̀ lọ tó gbọ́ ẹni lè gbogbo láti lọ. nígbà wọn á mà bẹ́ẹ̀ ẹni bá ń dẹ́sẹ̀ ìyá náà ní èjẹ ẹni bá kọ̀ fún ìyá náà ìyá náà ní èjẹ kùránì ló sọ bẹ́ẹ̀ tó bá mọ kùránì tó àmọ́ ọmọ kùránì ọ̀gbẹ́ lárúbáwá dé torí wọn bá sọ̀rọ̀ bàbá wa náà lárúbáwá lọ́wọ́ mọ̀lẹ́mọ́rọ̀ tó ní èdè tí wọ́n lọ́ọ́ kọ́ kùránì táwọn tẹ̀síwájú yìí tó pápọ̀ tí ò bá tẹ̀lé fi jọ wájú ọlọ́run wa rẹ̀ tó ní chocolate wọn tó ọmọ ẹ̀kọ́ èdè wọn wá lọ gbọ́dọ̀ lọ́wọ́ nínú àwọn onímọ̀ àbúrò yìí ìpele alákọ̀ọ́kọ́ làwọn ń ṣe lọ́wọ́ yìí sí jọ máa àwọn ìwà bá ọ ìwé máa

mo ń sọ wọn pé kí èrò rẹ ọ sì bọ́ sáàrin àgbà mi. ọlọ́ni yá ìyá bẹ̀bí náà á máa nà ẹ̀yin tí wọ́n bá jẹ́ olùgbàgbé òdodo ni mò ń bá sọ̀rọ̀ ní òbá kékeré yìí kékeré ní àbúrò ẹ̀ mọ́ òun tọ́wọ́ náà ń bá yọ náà òun gbé sọ̀rọ̀ tọ́wọ́ bá bá sọ̀rọ̀ ní kùrá ìwé máa ń ṣe wáàsí. àdìsí náà ń bẹ́ ń bá bẹ́ẹ̀ tó fojú náà ìpamọ́. bàbá lágbo ní ni bàbá dáadáa wáàsí tí bá àdìsú náà ni wọ́n sì ń gbé lọ́wọ́ bá nẹ́bí ṣe wò náà ní lórí rẹ̀ gbé lọ́wọ́ tí àdìsú náà wà lẹ́rù ṣe àdìsú náà àwọn kì í ṣe lẹ́sìn ẹ̀ dákọ̀ ọ̀gbẹ́

wọ́n ní kọ́tọ́ lọ́wọ́ wọlé wọ́n ní kọ́tọ́ lọ́wọ́ jáde táyà nínú ẹ̀sìn ẹ̀rọ ọlọ́run tó bá gbé ìwé ọ̀rọ̀ kan wá bá ọ. fàtàbáyá nù ìwádìí ni ẹ ṣe ṣọ́ọ̀ṣì ìwádìí ẹ̀ sọ́ọ́mọ́ bèrè sí àbọ̀ ẹ̀rọ ṣọ́ọ̀ṣì ìwádìí ọ̀rọ̀ kọ́tọ́ gbé sórí afẹ́fẹ́ ọjọ́ ilé ìdíje ọ̀rọ̀ àmì ìyá ọ̀rọ̀ àmì ìṣe ọjọ́ ìwádìí má mẹ́mẹ́ ẹ̀ ayébá ń fi lọ gbà náà lérò lọ wà mọ́là lọ di wọ́n mọ́ kàkàkà ha àǹtúsí bá káwọn wà nìyá àdàtì kọ́mọ̀ wà lọ fìyà ní ẹni tí ó mà ẹni tí ó mà ń tọ́ ń bá ń tọ́ ń sọ̀rọ̀ lé lórí ẹni tí ó sẹ̀ má fìyà jẹ́ ẹni tí wọ́n ń tẹ̀lé òsínláyé ọ̀dẹ̀ bá bá bá wọn mọ́ ọ́n ṣùgbọ́n tẹ́sán máa nígbà bàbá wa òtítì ọlọ́run látara ilé ọ̀rọ̀ fẹ́ fẹ́ sọ ní ìlú kọ́ra ní máa pawó <laughs> lórí ètò rẹ̀ rà. Fàtúsíbìrú aláàmọ̀. Fàtúsíbìrú aláàmọ̀ báyìí tún náà yìí ní ìnà kọ́mọ wà kábàámà lórí ìjọ ìṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́mọ kábàámà bẹ̀rù lọ́rọ̀ rẹ̀. Kùránì fún ọ ní márùn-ún àmọ́ ti kọjá kùránì ń fún ọ nímọ̀ àbó ti jù tí ò bá jù ọ ṣèwádìí ọ̀rọ̀ kọ́ ọ pé torí bọ̀ ọ ṣèwádìí ọ̀rọ̀ ọ fi wá torí bọ̀ tá ọ ẹ̀dẹ̀ yọrù mọ́. ilé ìwé rẹ̀ tán sọ́dọ̀ Muhammadu. muhammadu a alákọ̀ọ́kọ́ suratu muhammad quran chapter forty 47, min ayat ida láti verse one. allah ẹ̀yin tẹ́ ń bá wa gbé ètò pẹ̀lú àṣẹ ẹ ṣí ẹ̀ báwọn èèyàn ìmọ̀lẹ̀ ìmọ́lẹ̀ ní ṣọ̀rọ̀láti jáàmìrù mọ́ọ̀mí society of Nigeria ìmọ́lẹ̀ ní lábẹ̀wọ̀ lọ ẹ̀ríta àdébò tv òkùnkùn ní gbé ọ̀ọ̀lú gbọ́ọ̀rọ̀ tí ó sì ọ́ lámbà níbẹ̀ pẹ̀lọ́mẹ́sẹ̀ ní ara rẹ̀ lórí olóko ìyẹn tó ń bá ń ṣe sí lẹ́sẹ̀ rẹ̀ ń dá ìrẹsì fẹ́ máa bẹ́sẹ̀ ìyẹn tó bá ń ta bàbá ìjẹ̀bú ẹsẹ̀ rẹ̀ ń dá ọ̀sùn fẹ́ máa bẹ́sẹ̀ ẹjẹ́ lọ ń bá ń tà ní ìlú gan olùkọ́ ló wá mọ́lù gbogbo àwọn ìjọgbọ́gbù ní máa tààkò tẹ́ bá ti sọ̀rọ̀ lórí kò sábìsì yóò máa ta kò rí ni ẹ̀ sábìsì wà kò sí sábìsì wà kò sí àbìsì àwọn akọ́lá aṣọ bàbá wa tẹ́lú sọ àlùkò àlè ló sọ bẹ́ẹ̀ gbàtà abájọ́ ń bá lọ ọ́ máa gbọ́ gbàmà lórí ọba rẹ tó ní ọ yóò máa fara rẹ̀ hàn ọ́ ọ̀dọ́ lọ́wọ́ bá rẹ̀ mà lọ́tún kọ́lá rẹ̀ kéré ọkọ ní àwọn èèyàn tó bí ní ọlọ́wọ́ bá rẹ̀ lọ sọgbọ́n àwọn ojúbà tí mò ń ṣe lápẹ̀rẹ̀ ọlọ́run sọgbọ́n tó ní àwọn ibi máa bí jáde fún ọ aláwọn ìmáàmù mẹ́rẹ̀ nígbà tó ga sí iṣẹ́ sọ ẹni tó bá nẹ́bì láyé ní wọn ẹni tó bá nẹ́bì Muhammad sọ̀rọ̀ tó bá sọ ìgbọ́nà ọ̀rọ̀ tó kalẹ̀ bàbá àmà wá rí ọ̀rọ̀ tó tako nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bí kan bá bẹ́ẹ̀ni rẹ̀ bá pọ̀lú bẹ́ẹ̀ni rẹ̀ bá pọ̀lú kù ọ̀rọ̀ ẹ̀há àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ní àwọn kan farama àwọn kan farama tí ọlọ́run ò sọ̀rọ̀ yá ní Kùránì ó tún wá ń dúgbó lóhùn tí ò tiẹ̀ méjìmọ̀ lẹ́nu lọ́jọ́ kí n mọ̀ pé kì í ṣe ẹlẹ́sìn ẹlẹ́sìn ní àbúrò ìwà ó ní ìdájọ́ tẹ ẹ bá wá nínú ìdájọ́ àlùkùránì ìdájọ́ bá wá tì nínú Kùránì ah!

ṣé ìdájọ́ mùsùlùmí là ń máa wá ṣé ti mùsùlùmí là ń máa wá ṣé ti àbúrò àbúmọ́njáwò là ń máa wá ṣé ti ìmọ̀mọ́ màlìkí là ń máa wá lẹ́yìn ìdájọ́ ọlọ́lọ́ ìdájọ́ ohun iná lọ wá kiri ìfẹsẹ̀ kúrò lórí lórí ojú ọ̀nà ẹ̀fọ́lọ́ ọba rẹ̀ ti ṣe kùráyì wọ́n béèrè ayé náà ńlá bàbá àwọn àdúgbò àbíṣì náà ló ti kà á pé gbogbo ẹni tó bá sọ pé ibikíbi lọ́lọ́run wà kètò rí ni lẹ́yìn kí lẹ́yìn gbọ́ níta ìlú tí ibi ìdẹ ẹ̀yìn dẹ̀ bọ̀ èyí á ní gbogbo ẹni tó bá sọ pé gbogbo ibikíbi lọ́lọ́run wà ó ní kètò rí ni àwọn amúsùlámù ò dáadáa àjùsí súwájú àjíjí àjùsí àbúrò ọmọ ìgbésẹ̀ padà délé olóyìn àìsàn ìbáwò rẹ ọ̀fíìsì àìsùn náà alùsùn náà gidi kò ní takò ọlọ́run kò sì ní takò àlùkùrá ìrẹ̀wẹ̀ rẹ̀. ẹ yà wà ní sùláṣí muhammadu ẹni jẹ́ wà lórí ètò yìí ẹ máa bá wa gbọ́. lẹ́yìn mà yàtọ̀ ọlọ́run gba ló ti àpèjúwe yàtọ̀ bí. Àlẹ́bí lẹ̀ kàbárù. Ọlọ́run àlẹ́bí lẹ̀ kàbárù ẹ̀rọ àwọn ẹni tí mo bá dá kékeré ní ti àbúrò ẹ̀ máa bàdàn láyé kalẹ̀ kí wọ́n ń pè kí ni rẹ̀ ẹni ó ọlọ́run ọba rẹ̀ tán tẹ́lẹ̀ rẹ̀ pọ̀ àti tẹ̀lé ó wá tún fi ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé kí wọ́n má retí náà ọba wọn tó ní wá ilẹ̀ ẹ bá wà lórí oṣù tí yẹn lè máa wọ ẹ lójú lọ sí oṣù láti dà lẹ́ẹ̀kùn lọ wọ àyà kẹta rẹ̀ chapter sixty four ọlọ́ni ìbúwà lẹ́nu ní ọ̀dà pẹ̀ ọlọ́ni lẹ́nu ni mo dá ayé ẹ̀yẹ máa dá mà ìlú mo dá ayé lẹ́dàá olúwa mi ń kún mọ́mì ni mo dá mọ́mì ni ẹni tí ó gbà gbogbo mo dá sí lórí wà ní gbọ̀ngàn ẹni tí ó gbọ́dọ̀ ẹni tí ó kọ̀ ó dá sí ilé bákan náà kèfèrí ni ọwọ́ àbúrò ẹ̀ máa ọkọ̀ fọlọ́wọ́ bá rẹ lórí àlùkùrá rẹ ló ń bẹ lọ́wọ́ rẹ ọdún èèyàn máa bẹ̀ lọ́wọ́ ṣe náà wọ́n gbé ká ọbẹ̀ ọ̀rọ̀ ìmáàmù màlìkí ọtí bọ̀ wọ́n létí ìdájọ́ ṣẹ̀bí lọ ń gbélé wọn lọ́wọ́ tí àbúrò àníbá lọ ń gbélé wọn láyà ọkọ̀ fọlọ́wọ́ bá rẹ nì wàsọ́dú ẹ́sàbí lèlẹ́hì ọlọ́lẹ̀ àwọn tí mo bá dáńkèfè yìí táwọn gbogbo táwọn kọ̀ wàsọ́dú ẹ́sàbí lèlẹ́hì àwọn ọmọ ṣẹ́rí àwọn èèyàn kúrò lórí pàápàá ìgbé ọ̀nà àtọ̀lẹ́nu ṣẹ́bí wá rí bí àbúrò ọmọ yìí mẹ́sìn kì í sáárì súnà àríṣà ìbárùn iṣẹ́ rí àwọn èèyàn kúrò lórí kùránì tó gbogbo ẹ̀nà kò jẹ́ kí wọ́n gbọ́ ọmọ kò jẹ́ kí wọ́n tẹ̀lé ọ̀yà. abọ́lá àmàlẹ́hùn. ọ̀dà sáwà la sọ èdè bóyá láì ṣe pé èmi ẹ̀. ọ̀rọ̀ tó lé pépé àti pé yìí ní àkàlẹ̀. kùránì ó máa ṣépè lọ́dọ̀ màmí ti ara rẹ̀ gbọ́ àwọn èlépè lẹ́nu ètò tí wọn ò lè ṣiṣẹ́. nínú kùránì ọmọ gbọ́ èpè látẹnu ọlọ́run wa tó ní ọ ó dá nìkan ni. àdéhà àmàlẹ̀ ọlọ́run ọlọ́ọ̀lọ́ ti pàdánù rẹ̀ mo ti fá dànù mo ti sọ́nù mọ́ lọ́wọ́ ọ̀rọ̀ àmọ́ iṣẹ́ rẹ̀ fẹ́ sí àmọ́ àyàwó ọ̀rẹ́ àyíjọ́ lọ iṣẹ́ rẹ̀ fẹ́ sí ọ̀rí ìrò rẹ̀ fẹ́ kí iṣẹ́ rẹ̀ fẹ́ sí ààrẹ rẹ̀ fẹ́ ń gbà iṣẹ́ fẹ́ sí ṣàkà rẹ̀ fẹ́ ọlọ́ọ̀yọ́ iṣẹ́ fẹ́ sí gbogbo ìbádàtọ̀ ọlọ́run ṣe fún wáyé pé oṣù wáyé ọlọ́ọ̀ọ́ba rẹ̀ ọlọ́run lọ ti pàdánù rẹ̀ lópin ìgbà tó ti ṣe àwọn èèyàn kúrò lórí kùránì tọ́gbọ́n èèyàn kọ́ wa lẹ́kọ̀ọ́ mo ti sọ fún ọkùnrin àti ìwé bá ọ sọ̀rọ̀ àwọn olùgbẹ́rẹ̀ bá ọ sọ. ayat isnin verse two. wallazina amanu. ayat kejì ní suratu muhammadu wọn bá ní ẹ̀jẹ̀ wà lórí atẹ́gùn tẹ̀ wa suratu jáàmì mọ́mẹ́rin ṣiṣẹ́ ìjọba nàìjíríà àwọn olúwa ilé ká máa sọ̀rọ̀ àwọn olóògbé ní sùn láti já ìbí ẹbí já ìbí bá mi rá ní njẹ́ ńgbẹ́ yìí yóò ṣàfihàn fẹ́mi náà báyìí bá ṣe já ìbí njẹ́ ńgbẹ́ lẹ́nu àti njẹ́ ńgbẹ́ lẹ́nu àbúrò ẹ̀ mọ́ nínú tàbí mò tí yìí yóò hàn sẹ́yìn náà. Aya kejì. Wàlẹ́dínà àmọ́rù. Ọlọ́run ẹ̀yẹ̀ dínà àmàlù. Ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ lódodo ẹni tí ẹgbẹ́ náà ọba yín gbẹ́rù tí wọ́n gbé bá gbọ́ náà gbọ́ yóò gba Kùránì gbọ́ ẹni bá lè gba Kùránì gbọ́ yóò gba òṣìṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam tó lè gba bí Kùránì ránṣáyé láti orí pàálà ọwọ́ màláìka dìbò ní wàhálùmú bá gbọ́ náà ẹni bá gba kùránì gbọ́ tó gba òjíṣẹ́ ńlá Muhammad gbọ́ iṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀ máa bá lọ́wọ́ rẹ̀ tí ó máa ṣe ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu rẹ̀ tí ó máa sọ ìrìn rẹ̀ bá lẹ́sẹ̀ rẹ̀ tí ó máa rìn ìhùwàsí rẹ̀ ńlá lórí ilẹ̀ yóò gbà sí tẹ̀lé e. rìn ìrìwá ni ti àbúrò ẹ̀ máa ń bẹ̀ báyìí iṣẹ́ rẹ̀ rẹ̀ la lọ́wọ́ rẹ̀ tọ́ba ní iṣẹ́ rẹ̀ ni àwọn èèyàn ò ní wá bá ọ lórí ètò kọ́ kọ́lọ́mọ̀ bí aláburú tó gbèsè ni ọ́ nígboro ìbàdàn tó wà ó fi àwọn aláwọ̀ wà nínú igbó àwọn táwọn ohun títì náà tó láyè àwọn ọmọ àmì táwọn ń bẹ ọbẹ̀ àti èrò kan ló mẹ́wọ́n wọ́n ní èsù rẹ̀ sí tó pè ní mọ́tàlásì ìtọ́lẹ̀ èrò kan láì ló kọ sí bí àbẹ́tẹ̀ báyìí náà àgbúrò ìwọ̀n ọ̀tá àwọn ayé ìyọ̀nsá yìí wà ọjà ilé ayé ìrìnlẹ̀ náà ní máa ń lé lọ ọ́pàdà bàyà fẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ àmì ọlọ́ni wà nínú zóòrì yáàtì ẹni bá gbọ́lọ́ gbọ́ ẹni bá gba kùránì gbọ́ àdìsí ló kọ́ wọn níbàjẹ́ kùránì kọ́ wọn bàjẹ́ àdìsí wọn ló kọ́ wọn ní tí òsùn à kùránì kọ́ wọn ní tí òsùn à nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ gan-an tí rẹ̀ gan-an sọ ọ̀rọ̀ ní àdìsí tó lálàáfíà làwa ń lò àdìsí tó fẹsẹ̀ rílẹ̀ làwa ń lò ní ẹ̀wà gbọ́rọ̀ ẹni mùsùlùmí àtọ́wájú ìlàlàáfíà ní ìbúráàmì ẹ̀rọ náà wà ẹ̀ ó dáa mú àyàtọ̀ àti súrà kan wá tí ò fẹsẹ̀ lórí ọ̀rọ̀ náà wà ẹ̀ tó fún ọdún jẹ nígbà ìsìn ọ̀jẹ́ kó ná <laughs> nígbà àgbàdì alórí ìnáàbẹ̀ ń dáwò ní ìdílé náà dáàrí. wà á mọ̀lú bímọ nùzílà ánà mọ̀hàmẹ́dù. tẹ̀bí ọ̀gá ọgbà tẹ̀bí àjùlọ̀ ọlọ́run. ọlọ́lẹ́ni ọlọ́gbẹ̀ mi ọlọ́run ọba gbọ́ tó bá ń ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ wà á nínú bímọ nùzílà ánà mọ̀hàmẹ́dù ẹ̀ẹ́dí àlùkùránì tí mo sọ kalẹ̀ fún anẹ́bí Muhammad yóò gbà á lọ òbí inú rẹ̀ yóò máa tẹ̀lé ìdájọ́ inú rẹ̀ yóò máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn ẹ̀yọ́ sọ ọdún yọ ọdún tó sápá sí àbúrò ẹ̀ náà sọ ọdún tó báyìí alẹ́ ni ó bá gbẹ lọ́gbọ́ tó bẹ̀ ní sẹ́yìn lọ́wọ́ yóò gba kùránì gbọ́ èyí tá a sọ kalẹ̀ fún anẹ́bí Muhammad bí báyìí ìdájọ́ inú rẹ̀ ní ó máa fi kọ́ àwọn èèyàn lẹ́pẹ̀ẹ́ òfin rẹ̀ ní ó máa kà á síta fún wa ntọ́lọ́ ń ṣe léèwọ̀ yóò jẹ́ ká mà pé ẹ̀wọ̀ ni látọ̀dọ̀ lọ ntọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ yóò fi hàn wá ìrìn ẹsẹ̀ wọn tí ó jẹ wọ́n yà yóò máa kìlọ̀ fún wa láti ní Kùránì ìdí òmù kan bá ìkí ọlọ́wọ́ bá pàdé yóò máa ṣàlàyé yóò máa ròyìn rẹ̀ fún Kùránì ẹ̀rọ rẹ̀ ìwọ́n gbé Kùránì ìbílẹ̀ ẹ̀kú ẹ̀yìn náà ọ̀rọ̀ ìyàlọ múlá funfun ní wà ọjọ́ bí èéjì ìṣeré ọ̀rọ̀ àlejò àwọn máa ní ṣe ẹ̀rọ náà kì á mà ọ̀rọ̀ ọ̀rọ̀ òwúyọ ọ̀rọ̀ òwúyọ òwúyọ ẹgbẹ́ ọ̀dọ́ ọkọ̀ ní Yorùbá ìrọ̀ ọ̀pá ọ̀sìn nínú àwọn àdókọ́ ìṣesí rẹ̀ yóò fi hàn ọmọ Buhari rárá wọ̀húwọ̀ làhákùnmí rọ̀ bíkà sọ̀rọ̀ wọ̀húwà alahaku ní ọ̀rọ̀ ìdíkà kùránì nílò gbogbo ọ̀rọ̀ látẹ̀lẹ̀ olú ọba wa látẹ̀lẹ̀ olú ọba àwọn tó bá gbọ́dọ̀ ọ̀rọ̀ gbọ́ kùránì lọ̀rọ̀ ọ̀rọ̀ kùránì lọ̀rọ̀ àṣẹ inú kùránì làṣẹ òfin inú kùránì òfin ìdájọ́ inú kùránì ó dẹ̀ ìdájọ́ kò sí ìdájọ́ mi ẹni bọ́dì ìdájọ́ tí ìmáàmù màlìkí bá mú wá ó mú wá sápò ara rẹ̀ ìdájọ́ tí ṣáàbù bá mú wá ó mú wá sápò ara rẹ̀ ìdájọ́ tí àǹbàní bá mú wá sápò ara rẹ̀ ni tí àbú àní bá sápò ara rẹ̀ ni torí tá bá dé wájú ọlọ́run ọba bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn náà kàwọ́ pọ̀ ìwé wọn àtó bẹ́ẹ̀ káwá gbé àdíṣì yẹjú tó bá gbẹ́ náà tó wá gba àlùkùránì tí mo sọ̀kalẹ̀ báyìí lẹ́bí Muhammad torí pé olùdókòwò ọ̀rọ̀ láti ẹ̀bẹ̀ òní olúwa ọba ẹ̀yìn èèyàn kí ni bẹ́ẹ̀ gba kùránì gbọ́ ọ máa wo ìdájọ́ rẹ̀ fi bùwà ọ máa wo òfin rẹ̀ fi ṣẹ̀ṣù tí wọ́n ládìsì ní báyìí náàtì ó bá ní àlàyé fún àlẹ́bìsì ṣẹ̀mẹ́ta rẹ̀ lọ kò ládìsì ṣe bá ní ládìsì náà láti fi rí pé òkè gbogbogbò lọ́dọ̀ wà ṣe bí ládìsì náà lẹ́gbẹ̀ ká pé gbogbo ẹni bá ti wá sọ pé ibi kí ibi lọ́dọ̀ wà òkè gbèrè ṣe bí ládìsì náà ti ó dá ọlọ́run tó wá sọ̀rọ̀ nínú nínú mùjádàlà gbogbo ọba pé méjì lóṣù kẹta rí ó ní bí ọba pé mẹ́rin lóṣù karùn-ún rí ẹ̀rọ ní pé márùn-ún lóṣù kẹta rí bẹ́ẹ̀ bá wá kéré níye abẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ lọ mo ń bẹ pẹ̀lú yín láàyè ní ẹ̀bá gbogbo ààyè lè ní ọlọ́run ọba wà àwọn ọba ṣé ọ̀rọ̀ yẹn ń jọba nǹkan lónìí yìí o ọ̀rọ̀ tó náà wà sọ̀rọ̀ ìwọ pé ó dànù ọ̀rọ̀ ṣètò láwọn tó bá gbà pé gbogbo omi kíbi lọ́rọ̀ wà ẹ̀sọ́ wa ní mọ̀nà àbí àlùsà ìtọ́rùn ní ẹ̀sẹ̀ àlùsùn náà ọ̀sí lára wọn ò gbéra rẹ̀ pẹ̀lú àwọn ni ọ̀sí bẹ́ẹ̀ ara wọn bọ́ bá gbà mí gbọ́ tó wá ń ṣiṣẹ́ rẹ̀ tẹ̀lé ìgbàgbọ́ rẹ̀ kí ló kọ́ wa níṣẹ́ rẹ̀ buhari rẹ̀ àti ìṣẹ́wọ́ ìbàjẹ́ ló kọ́ rí gbogbo ọ̀rọ̀ tẹ́lá máa kàn náà àti àdìsí ìbàjẹ́ ló kọ́ rí bẹ́ẹ̀ tá a bá ní ká tẹnu rẹ̀ ní nǹkan sọ́bì ìpele kejì látọ̀wọ́ náà wàhálà gbọ́ ìbàjẹ́ ọmọ gbé ìbàjẹ́ tó wà ní Kùránì àbó àánú àdìsí nígbà tá a bá jẹ́ wọlú rẹ̀ lọ Kùránì èmi kọ́ wa níbàjẹ́ iṣẹ́ ilé kọ́ wa ọlọ́run ni ẹni bá wá gba Kùránì tá a sọ ẹ̀ka rẹ̀ bá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam bí irú àwa sùmọ̀lá tó já ní tọ́pẹ̀ ní jáì yìí ṣé wọ́n hàn sí ọdún ìdíbàwọ̀ ìṣe jáì yìí ìwọ gẹ́gẹ́gẹ́ lára tí ń yìí lọ́jọ́ anigbáyé aláìmọ̀kan tó ọba mà ní ẹ̀dúgbò lórí kùránì àìmọ̀kan rẹ lọ́gbọ́gbọ́ sí lọ́rùn èèyàn kọ́ máa fi sí lọ́kọ́ wa bẹ́ẹ̀ bẹ́sìn lọ́wọ́ bí wọ́n bí ọlọ́run tó ní ọ. ọlọ́run ló dàgbára ánìhù zàríyàtì ọlọ́run tó ní kùránì yìí olùdókòwò ọ̀rọ̀ lábàbò ìlú ọmọ ẹ̀yìn ẹni bá wá tẹ̀lé kùránì lẹ́yìn tó bá jẹ́ pé òfin inú rẹ̀ nílò àṣẹ inú rẹ̀ ní tẹ̀lé ọ̀nà nìkan bára níhú zayaadi wọ́n pààrẹ fún fún wọn wọ́n pààrẹ iṣẹ́ aburú wọn èyí táwọn mà táwọn aṣàṣìṣe rẹ̀ wọ́n pààrẹ fún wa nínú ìwé iṣẹ́ wọn àní bá ń bẹ̀rẹ̀. Wa àbà aláhùn ọlọ́ni wàásílẹ̀ àbà aláhùn wọ́n wà fún àwọn gàgà ló wọn ṣe kí ni àtúnṣe rẹ̀ wọ́n fi hàn wọ́n pé eléyìí ṣe èyí ìlú ọlọ́run fẹ́ àwọn àpò nídìí rẹ̀ tọ́jú ọba wá pé àwọn àgbẹ̀rù ìfẹ́ wọn ṣe mú. Muhammad zálíkà bí anna nàìjíríà kàfàrú ọlọ́run zálíkà nítorí ìdí èyí bí anna nàìjíríà kàfàrú dájúdájú àwọn tó gbogbo tó tọ̀ pèsè bí àbúrò ìmọ̀ àbàdà láyé kalẹ̀ ó lè mọ kùránì ó sì ní kùránì ilé o ó wá lè tún kùránì sí Yorùbá <laughs> ṣùgbọ́n òfin àtidájọ́ náà kùránì kò tún kọ́ àwọn ọmọ ẹ̀mí rẹ̀ lẹ́kọ̀ọ́ àdíṣe ọ̀rọ̀ èèyàn ló fi kọ́ wọn ìdí tó fi kọ̀ bọ́lá ọba rẹ̀ nu. Tábà ń lè bá pìlà. Tàbí àgbọ̀wọ́ àgbọ̀ tàbí ìrọ̀. Àwọn tó bá gbé ìlú dẹ́pọ̀, àwọn tó mọ Kùránì nù. Tí ìdájọ́ ọdún Kùránì kò tẹ́ wọn lọ́rùn. Àwọn àgbẹ̀ sínú ìdájọ́ èèyàn wọ́n fi ń kọ́ ìyàn lẹ́kọ̀ọ́ ọmọ mi ìjẹ́bẹ̀ ohun olùbáàtìlà ìrọ̀rẹ́ ń tẹ̀lé lẹ́rì Allahu Akbar àdéhùnà bíìsì ìjẹ́bẹ̀ ohun olùbáàtìlà wọ́n tẹ̀lé wọn àbúrò iná ìrọ̀rọ̀ ọkọ̀ bẹ ìrọ̀rọ̀ mú kó àwọn èèyàn nígbà níbi tí ìbùgbọ̀ ọ̀rọ̀ dáálẹ̀ gbogbo ọ̀nà tó ń gbà sọ̀rọ̀ ìrọ̀ gbogbo ẹ̀ ìrọ̀ pátápátá bíi orílẹ̀ náà lọ́wọ́ àgbèkó ní ọgbẹ́ sọ́dọ̀ gbogbo ló wọ́n máa takú gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ẹgbẹ́ bá ti ní kò sáàdìsì ọwọ́ àdìgbé wọn lòlò ọwọ́ ànàrú máa ní àdìsì dáńgọ̀ yìí sọ́sọ́gbù rẹ ni aláwọ̀ tó kọ wọn ànábì yìí àṣẹ bá ń iye ọdún tàbí ti ṣe ìjírá lọ́pítà ìjírá kan tó bí àwọn ọ̀kan tó kọ àdìsí ọ̀dọ̀ tí ara rẹ̀ ń bọ̀ bó bá wá jẹ́ pé àdìsí kì í máa ṣe rọ́ ìwọ náà mà tó bá wá jẹ́ lónìí yóò hàn sí ìwọ náà fún ara rẹ̀. والذين آمنوا وأنا الذين آمنوا ẹ̀ láwọn tó bá gbọ́ lọ́gbọ́ tọ́gbó lórí kùránì nìyí. Tàbí lè hákọ̀ ní rọ̀bíhì. Tàbá olè hákọ̀ ní rọ̀bíhì. Àwọn máa tẹ̀lé òdodo àlùkùránì. Tó wá lábẹ́dẹ̀ olúwa ọba wọn làwọn máa tẹ̀lé. Kùránì tó wá lábẹ́dẹ̀ olúwa ọba tàwa làwa ń tẹ̀lé lẹ́yìn àwa sùnwá. Sùnwá jù jáàmì. Tọ́ ń pè ní sùnwá jù jáàmì ni kùránì làwa ń tẹ̀lé láti ní àìmọ̀kan tiwa oyè kùránì la wà àìmọ̀kan tiwa ní ìgbẹ́dàmọ̀ nǹkan míì lóyè kùránì ọ̀rọ̀ lọ ìṣẹ́ ọ̀rọ̀ rẹ lọ ń gba àwọn àbúrò ẹ̀yìn mọ́ ọdún àìmọ̀kan tó ń gbé kan àìmọ̀kan tó ń gbé kan náà láti dé lórí kùránì tó òbí ni wàá ti dàgbò lórí ẹ̀ àìmọ̀kan wa ló ló bẹ̀ tó náà wà kò sí ìdàgbò ìdàgbò kùránì ń كذلك يضرب الله للناس أمثالهم ọlọ́run ní kàzáníkà bí mo ṣe ṣàlàyé ẹni tó gbòdì ń kàzáníkà bí mo ṣe ṣàlàyé ẹni tí ń tẹ̀lé kùránì tó gba ìwé ọlọ́run ọba gbọ́ tí ń tẹ̀lé ìdájọ́ ẹ̀rọ kùránì yàtọ̀ nínú ìyá àpèjúwe àwọn méjèèjì ìgbọ́dọ̀ ti ṣàlàyé bẹ́ẹ̀ o. Allahu Akbar. àpèjúwe àwọn méjèèjì ló ti ṣàlàyé fún yín o. ẹni tí ń tẹ̀lé àdìsí àtẹni tí ń tẹ̀lé kùránì àpèjúwe wọn lọ́dọ̀ èmi ọlọ́run ló ti ṣàlàyé rẹ̀ fún yín bó bá wọ̀ ọ́ máa gba tàbí ìlú sí ìlú lọ. ibẹ̀ ni wọ́n ti lọ́ sẹ̀sìn kọ́ba àdókáyọ̀ ọlọ́run bá rẹ̀ pàdé gbogbo rẹ̀ adúgbò mọ́rọ̀ alhamdulillah alhamdulillah ọlọ́run adúgbò mọ́rọ̀ alhamdulillah rabbil alamin àdá ọ̀rọ̀ wa bí wà fúra sí tẹ́ka tó bẹ̀rẹ̀ fún àwọn tó wà lórí atẹ́gùn tá ń gbọ́ wa pẹ̀lú àṣẹ ọlọ́run níjọ́ mẹ́jọ ọlọ́run bẹ́ẹ̀ni wa sí ẹ̀má àrètí wa lórí ètò ìpínlẹ̀ alákọ̀ọ́kọ́ dáwà sùn láti já ìkọ̀kọ̀ ṣe nìyí àwa ò ní ṣàlàyé kan pẹ̀lú kùránì kùránì ni ó máa sọ̀rọ̀ torí kùránì olóró ni gbogbo ayé adúgbàkọ́lá ọba ọba tó fún ayé ọ̀rọ̀ rẹ̀ sọ tó fún ayé àlàyé ọ̀rọ̀ rẹ̀ gbé kalẹ̀ lẹ́yìn ẹ̀rọ èèyàn ọba náà làbọ̀ pẹ̀lú wa fún ṣùgbọ́n bí ká ọ̀dọ̀ a máa sí àwọn Tẹ̀bí ìrọ̀ àwọn agbára nílọ̀. Alhamdulillah.